ìyá wa àlùbáríkà àwọn ìyá àlùbáríkà gbogbo yín la kí o pé a kó àṣeyìndè. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam wọ́n ní láláì ní fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ a fẹ́ bẹ̀rẹ̀ àdúrà báyìí tá àkọ́kọ́ náà ni àdúrà ìbẹ̀rẹ̀ látara wípé wà ń dànù ànàdùn àyànfà kama àtàrà nínú kùránì ní sọ̀n nùkìrà àdúà ìbẹ̀rẹ̀ ni a fẹ́ ṣe báyìí hmm. ọlọ́kọ̀wọlá ipa tí àdúrà máa ń kó nínú ìgbésí ayé ẹ̀dá kó ọlá agbára tí ń bẹ nínú àdúrà kọ́lá iyì tí ń bẹ nínú àdúrà alhaja wa Khadijatul Kubra wọ́n bá ń bẹ láyé ìkẹ́ ọlọ́mọṣẹ́ bá ṣàlékún ìkẹ́ fún ọ. àmín ìjà ṣe àmín. àmín. pé ojúlẹ̀ dá ọlọ́run ní ń ọlọ́run lórí lóde. tó bá ń bẹ láyé ìbáwí ọlọ́mọṣẹ́ bá kábàáwí kú òkú bá sọ́ di ìkẹ́ fún ọ. ìjà ṣe àmín. wala la hawla wala quwwata illa bìlá ilẹ̀ àríyá àbí àdúrà bẹ̀rẹ̀ la fẹ́ ṣe ká fi tẹ̀mítẹ̀mí taratara tọkàntọkàn ká fi ṣe kọ́lọ́n kó lè gbàdúrà ara yé kó sì lè gba ti ara rọ̀ àdúrà bẹ̀rẹ̀ ni a fẹ́ ṣe báyìí wọ́n ní bàbá láti ìlú Ìbàdàn àwọn owó gbé wa dé iwájú Ọlọ́run pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀ bàbá wa Hussein Ayétòrò ọlọ́mọṣàjẹká yé wa àtọ̀run wa Ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀pí àwùsù bìláì mina ṣàìtàn rọ̀jí. àwùsù bìláì mina ṣàìtàn rọ̀jí. ẹni tó bá wí gbogbo tí mo wí lágbàrúkọ̀lá àfáwà Mustapha Al-Jilani yóò rí oore tó ju oore lọ tí ó gbé kó bíbà yìí ẹbí àwùjọ bẹ láàyè mí náà ṣètò ní rọjí. àwùjọ bẹ láàyè mí náà ṣètò ní rọjí. náà a ń fi àsìkò yìí a fi ń kí ìwọlé àwọn bàbá wa àgbà tí a ti ń retí àwọn bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ti àpọ́nlé tàpọ́nlé tá a fi dárúkọ wọn bàbá ní Mùṣin pátápátí àti àgbègbè rẹ̀ àti gbogbo tó ń bẹ lábẹ́ Mùṣin àti ohun tí Mùṣin so mọ́ wọ́n wá sọ̀rọ̀ lọ́hùn lọ́dọ̀ ọmọ wọn tí dọ́mọ Mùṣin bàbá Mùṣin wá bọ́mọ Mùṣin sọ̀rọ̀ lọ́hùn ọlọ́run jẹ́ ká rí bàbá Mùṣin àtọmọ Mùṣin pẹ́ àtàwọn ará Mùṣin ọlọ́run náà bẹ̀rẹ̀ Muhammad àlékún àlàáfíà ara ọlọ́mọ ayọ̀dẹ̀ fún bàbá wa bàbá Mushin àlékún ìyẹn ọlọ́run ọlọ́mọ ayọ̀dẹ̀ fún bàbá wa bàbá ní Mushin bàbá ní Mushin ọlọ́mọdé àwọn padà sí aburú o ọlọ́mọdé wíìkì o ọlọ́mọdé síìkì ọlọ́mọdé nọ́ọ̀kì ọlọ́mọdé lókun fẹ́ńsìkì mílíkì ayọ̀ mílíkì ìdùnnú kọ́lọ́njẹ́ máa bá wọn mu wàlà làhàwùlà wàlà kúwàtà ìlà bìlà ìlà.